<coughs> الحمد لله الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون أشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد أمة الإسلام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 لمن ارتكب هذه الجريمة سهلت وشجعت وسولت نفس أحد ابن آدم أحد بني آدم على قتل أخيه فقتله فأصبح من الخاسرين قتله وهو لا يعرف كيف يواري سوءة أخيه كيف يد... لا يعرف طريقة الدفن ولا كيفيته فجاء بعد الخسران الندامة جاءه ندم شديد والله سبحانه وتعالى يخرج الحي من الميت ويخرج الميت من الحي ومن صنيع هذا فعاملنا الله سبحانه وتعالى بلطفه ورحمته فبعث الله غرابين يقتتلان هل هما من أم وأب على كلام العلامة السدي أنهما أخوين أنهما أخوان فقتل أحدهما الآخر ولا يدري كيف يدفنه فجعل يبحث من التراب عليه حتى وراء والقول الثاني وهو تفسير علي بن أبي طالب رضي الله عنه هذه الآية أن الله سبحانه وتعالى أراه غرابين قد مات أحدهما والآخر ينظر إليه برفق وبلطف وبحنون ثم مباشرة جاءوا فبعث عليه من التراب حتى وراء ولكن عندنا أمر عظيم لا بد من معالجته لأن له علاقة شديدة بهذه القصة ما ذلكم الأمر ما جاء في الصحيح إن البخاري من أثر أمر ابن الميمون الأودي رضي الله تعالى عنه اليمني ثم الكوفي المعروف بابد الله أدرك الجاهلية وأدرك الإسلام أسلم ولم يرى النبي صلى الله عليه وسلم ما هذه القصة فنعرج على هذه المسألة ونجمع بين هذه القصة وتلكم إن شاء الله تعالى أقول فبرية سؤال المسلمين أنتم على الاثنين كنا النبي صلى الله عليه وسلم ẹni ọba dídà alágbà máa jẹ́kẹ̀ẹ́ fún gbogbo wa Allah bá ní tàlùkùn kí ànábì wa bá ní tàlùkùn rẹ̀ àti àwọn ará ilé ànábì àti sàhábà rẹ̀ dákùn ràn tó kẹ̀ pẹ̀lú ànábì pọ̀ ń yọ wálẹ̀ kó ń bi kẹ́ rẹ̀ o méjì àjíyà ọlọ́dà ní kẹsì rẹ̀. ẹ̀yọ́ mẹ́rin ní rẹ̀sìn mo ń fi àsìkò yìí rárá mi létí ìbẹ̀rù Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ láì mọye ọ̀nà ṣé ní ọba àmọ́ jẹ́ gàgà láàrin àwọn àti ọba dẹ́dà ọba dákan nínú ẹrú tó ọdá kù kẹ́ni ojú àwa o mẹ́jọ wà nínú ẹrú tó ọdá fún ìyá rẹ̀. jẹ̀mọ́ra níta ń bábọ̀ láti jẹ́ ẹ̀dógún eléyìí ó di kútùbà ẹlẹ́ẹ̀kẹta rẹ̀ òun náà ní ṣúrùmọ́tò dìmá ọ̀wọ̀ tọ́lọ̀ ń fún tí wọ́n bá sì ní bẹ́ẹ̀mẹ̀ tí wọ́n wá sọ nígbà tí wọ́n ti rí pé kò tí nǹkan kan mọ́ àti yóò sì tù wọ́n wá yìí sí gbálà àwọn ọ̀bọ̀ sọ̀rọ̀ ẹ̀ sí ó ẹ̀yin lẹ máa kú tẹ máa pín gómìnà tí ó máa pín ìtumọ̀ tí wọ́n sọnù ẹ̀yin lẹ mọ̀ pàtàkì ẹ̀jẹ̀ ẹ̀yin lẹ mọ̀ pé ọmọ tí òṣèlú dára sí òbí rẹ̀ mú wa o ìgbàlà bẹ́ẹ̀ látòrí pé ọ̀rá sọ̀wọ̀ iná ni a fi máa ń kọ́ sí ojú láwọ́hà wọn pé come and worship with us sẹ́yìn wọn bálàkà ìbù wọ́n á jọ́sí pẹ̀lú wá ní àà wọ́n ṣe máa kọ́ sára mọ́sálásí ṣe bí lè jọ́sí mọ́sálásí nítorí wípé wá múnú àpò fi dá sí ọjà tá dálẹ̀ ó ní ìtumá rẹ̀ pásítọ̀ ìmáàmù ìyàwó ẹ̀ náìbì àwọmọ̀ nínú ìsìláàmù ní láti mọ̀ òdodo nínú ìsìláàmù láti mọ̀ ọwọ́ ọ̀tún yàtọ̀ sọ́wọ́ òsì ìjọba wùtì náà ẹ̀sìn tó ní àrọ́mù ìsìláàmù ni nínú ọ̀pọ̀lọpọ̀ wá ní dàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ lójú ìtàbọ́wọ́ gbogbo ẹ̀rùn náà báyìí ní ìsìn náà tí ó gbẹ̀rún lọ bí ṣe ń lọ ìkíní kankankan ẹ̀rẹ̀kápẹ̀rún lẹ́rù kan nínú àwọn makasi lọ wá ní jáde ọwá jẹ́ mùsùlùmí dáadáa ó wá ní ustad kí la fẹ́ ṣe o ọ̀rọ̀ àwa náà lọ̀la wa àwọn ọmọ ìnáàdẹ̀ lọ̀la wa àwọn rí pé àwọn ẹlẹ́sìn míì tí wọ́n wà ní ara wọn wọ́n ń bu máàkì ìfọ́n àmọ́ wọn iná wọn sì fi gbaráǹkì àwọn ní jẹ́sìjẹ́ntì àti ìsìlámù àtòótọ́ yìí sáwọn náà lè máa fẹ́ bóólé náà ṣe máa bèèrè pé ní ọ́fíìsì àwọn pínwó àwọn ẹ̀dẹ́ ń ru mílíọ̀tù lọ sí church billion ti gan pápá kí ni káwọn náà máa ṣe o tẹ̀mọ́ra ń tó fojú hàn tí ò dá tọ́kanlé tó kan oko ọ̀n ṣẹlẹ̀ mùsùlùmí kankan sọ̀rọ̀ owó tẹ́ jí àti rẹ̀ tó wọ́n ti gbàmú láyé Jonathan ọya wá dówó ń padà ọ̀nà àà tí ń bàtí ẹ̀dówó padà kò lè pé máa torí mo ti yọ ìdá lọ sí ibo lọ sí church wọ́n sì kọlu church wọ́n ní àwa kó fún olúwa ló fún ẹ̀dà ìrẹ́ tó bá jẹ́ pé mùsùlùmí kan ni yóò ti bí special program táwọn èèyàn máa kọlu ní jọmẹjọ jọmẹjọ kí lẹ́nu wá fẹ́ sọ nípa ẹni tí ó jí ojọ́ sí yẹn tí wọ́n ń pè ní aláàjì àti bẹ̀rẹ̀ nu ṣùgbọ́n afẹ́ká mọ̀ wípé mùsùlùmí kọ́ ní ń pààyàn kì ah, mùsùlùmí kọ́ ní ń jíyàn dé kọ́nà kọ́ máa jó ọkọ̀ ìsìlámù níjọ́ tí Gowon jẹ́ president Nigeria Christian wo ló bínú ó sì yàkúrú sí wọ́n kún jọ́ọ̀sì pẹ̀lú Sulaiman ìmí yóò fi kún láti fi jẹ lọ lára wàtá lọ́kẹ́ ẹ̀yìn ìlú ń sùúrù ẹ̀yìn lè dà nítorí wípé jàgídíjàgan kò sí wẹ́ẹ̀sì fẹ́ gbé lọ yóò sì rí bẹ́ẹ̀ bí ariwo tá ń pa gbogbo ìgbà èmi èmi ewu bọ́ọ̀lù ìdáhàn kan mà ń bẹ́ ẹ̀sì bá ń wò olọ́mọ tí ọ̀sọ̀ fọ́lọ́ wíwò rẹ̀ nípìnlẹ̀ kìí ti àrọ́ mù ṣùgbọ́n ọ̀ràn débẹ̀ padà ọkùnrin ọ̀gbọ́dọ̀ máa wo tán ọkùnrin ẹgbẹ́ rẹ̀ nítorí kálukú wájọ́ wò mẹ́nu wọn ọ̀gbọ́dọ̀ kò wó lé kó di tẹ́tẹ́ ní ń dùn máa ń ròyìn mẹ́nu wọ́n ti ti wá kẹ́ẹ̀tẹ̀ àwọn obìnrin kẹjọ ní ìsìn ìhò làwọn ó bòóde wọ́n ọ̀kọ́ wá síde wọ́n ti pèsè àtìyàn kẹjọ pátákó ìbẹ̀bẹ̀ bọ́ọ̀mù jẹ́ lọ gbogbo tó kálukú wò kí ibẹ̀ náà nù ẹwọ ni ó ń kálukú ọmọ àwọn ra ni tí wà lẹ́ olórí burúkú ni máa mú five minutes níraka àkan inú òtún máa bí ó ń kálukú ọlọ́njọ́ o àlìjẹ́ náà ìsúnmọ́ wa lẹ́nu ó jìnà tá a iṣẹ́ rẹ̀ wọlọ́rin jẹ́ àwọ̀ ọlọ́rin jẹ́ àwọ̀ ìjẹ̀mná o àwọ̀mbọ̀ ọmọ annabi adam méjì alẹ́sẹ̀tọ̀ salam ó ní ìkẹ́pàkà ó ti pá àtàlàyé bó ti pá ọwọ́ ń wù kí kọ̀mọ́ bí ó ti sí kò yé nítorí pé àkọ́kọ́ ẹni tí wọ́n pàlórí ẹ̀ náà Hmm? ẹgbẹ́ wọn bá dà ṣàbá àtàlọ́rù ọba ń sí torí ẹn tó pààyẹ̀ yìí ni àbí torí ẹn tí ó pa àtẹ̀mí àtẹ̀yìn táwọn ọmọwọ́ mẹ́sẹ̀ lọ́ba dẹ́dà fi wá kọ́ ẹn tó jí ọ̀daràn ní tí ó jòrè fún gbogbo ayé ah lókùtọ̀ mo wá fún ọpọlọ mi ń sẹ́sí ìbéèrè wá jáde ìbéèrè tó jáde ní wípé anábì ń sọ fún aníìsì wípé látúkútàlù nafsun dúlúmọ́n wọ́n ò ní gba ẹ̀mí kan lára ẹnìkan lọ́nà àbòsí wọ́n fi bapa ni o wọ́n jù ní omi gbóná ni o wọ́n bẹ lórí ni o wọ́n fokùn fún lọ́rùn ni o wọ́n sá pààyàn ìpàṣẹ kódà ìjọba tí a bá yẹ ta ẹ̀jẹ̀ kan ya bù sí kàánà wàládì ní adam la'awwali kìtùnù min damiha nínú ẹ̀jẹ̀ ní nǹkan tààlẹ̀ ọmọ nàbí adam ó ní tí ó pín lórí ibú mẹ́ hanami kila tó bá lè anna awwalu man sanna ti pín o yóò máa gba ẹ̀sẹ̀ lọ ìdó yóò wà wá.

lórí tí ohun tí ti dàmù kọ́dà nínú àwọn àfà tí wọ́n sọ pé orí bí ọdún kan ní fi ń gbí òkú ìkáàkì tí ọmọ bí ó ti ṣe orí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ alìlímù ìdá lọ ọba rídà ti sọ ń wájú tọ́lọ́n wípé wátìlù alìyìn nẹ́bà abinai adam bil haqqi tẹ̀ bá ìwọ́n fi ẹsẹ̀ tí tó fi rí pé wọ́ọ̀rọ̀ sọ́wọ́ àtàkì èèpẹ̀yẹ ti bo sípin tó ní ó ṣe rè lónà bá gbé gbàlẹ̀ gbàgbẹ̀lẹ̀ lọ́ba wọ òkú mẹ́ lọ́dá yìí pẹ̀bú ṣe é mà pé òun àkọ́kọ́ ẹ̀ tó kọ́kọ́ pààyàn ìbéèrè wá wá wípé yóò máa gbèsè lórí eléyìn òun náà sì làkọ́kọ́ ẹ̀ tó kọ́kọ́ síyàn kí ó yọ̀ wá ẹ̀sìn pọ́lọ̀bà ló bó ń kẹ̀. Bí èmi gbébèrè wá, tí mo sì rí pé ah, ó ní ìdí ìdáhùn, òwe rẹ̀rọ̀ sì fipá. Àkọ́kọ́, àlùsọ̀fà ń sọ fún ọ̀nà àdìsàbí ìrọ̀ ìrọ̀, wọ́n mú sí ìgbà wà. Inna Allaha tayyibun. Ọba yìí tẹ̀ ń wòyí, ọba tọ́mọ ni o. Lẹ́sàn láwọn nǹkan gbogbo ayé, láyé pẹ̀lú làtọ́ yìí báyìí.

náà ẹlòmí ìbádẹ́bí pé kò lè pẹ́ mùsùlùmí lọ́fíìsì wọn wọ́n sì fi bàrúfù wọ́n sì fi gbòrògí àlọ́wọ́ rẹ̀ ẹlòmí ládùúgbò wọn pé ah, mi ò ara tí mi ò fi fẹ́ kí àwọn mùsùlùmí nílé yẹn mi ní fi ń sọ fáńgbà ah, tí ọmọ lẹ́yìn ẹ̀lẹ́ àti ẹ̀pẹ̀lẹ́ ẹ̀lẹ́ àti ẹ̀jẹ̀ mọ̀pọ́mọ ẹ̀lẹ́ àlọ́mọ ìtorí wọn èèfáìn wọ́n yìí ṣe fáìn wáyé àlẹ́nu ó ilé ìgbé Bob Marley tó lé ní 20,000 ó gbé ọmọ rẹ̀ lórí èbí tí ìjábù ọmọ mi lórí ó ní ah, ọmọ ìwá kéré fún ìjábù sọ́rún òní máa wọ̀ Thank you. Ah, <laughs> tí wọ́n bá ní mọ́sùn lọ ọ̀rọ̀ àlìkì àmọ́ ni o ọ̀pọ̀lọpọ̀ wa ní ìsìláàmù tí ń ṣe tó ń bínú kò fi ẹ̀jẹ̀ pé kí ló tọ́lọ̀ náà lè sẹ́ ẹ̀sìn ní ìgan ah, ẹjẹ́ aṣọ́ra o tí láà fi gbọ́dọ̀ jẹ́rìí ẹni kẹfẹ́ ìlú sáfíà jẹ́ ń kírun fani wọ́n ti tọ́bà jẹ náà ọmọkọ̀rọ̀ rẹ o àìmọye ń tẹ́lòmí rò sọ́lọ́ ń tẹ́ ní kékeré kò ní gbọ́. ṣé jímọ̀ náà ni àádùn lọ ẹgbẹ́ ti bí ẹnu àná wọ́n bí ẹnu ẹ̀ náà ní kàláṣẹ́ ni kò ní kẹ̀kẹ́ kọ̀ọ̀kan. èèyàn pààyàn wọ́n ní ọmọ ẹgbẹ̀sẹ̀ lórí gbogbo èèyàn tẹ̀mbá tó kọ́ lẹ́yìn rẹ̀. oyin náà sì tó lára àkọ́kọ́ tó kọ́ sí yàn àti ọba yìí ó lóun ò ní gbà nǹkan tó bá ti dọ̀tí nítorí pé ìkejì kèé ṣe torí ìtì ẹ̀má bọ́lọ̀ ṣe tàbí kó wọ́n máa sọ mùsùlùmí lójú rẹ̀ yóò máa sọ tí ọba sí ń bẹ̀mọ̀ ìkẹ́ni tẹ́ntí apá ìkẹ́ni fáwátà ń bọ̀ náà láti mọ bá ti máa sèyàn kò ní dáadáa lórí eléyìí òdè ní ẹlẹ́ẹ̀kejì gbogbo ń tọ́ bá ti jáde ń di aburú olóòkọ méjì aburú náà ni ọmọ jẹ́ nítorí pé ìpìlẹ̀ ẹ̀kọ́ pààyàn ni ló débi ipa afẹ́ síyàn èmi àti wọn wà mú lọ́bì kọ́ ìdá kọ́ìdà ndị píríncípù ní táàmà ti ṣe ìsinmi lọ ní tí mo ń ṣe tí mo rántí ládá sí ìṣẹ́tọ̀rọ̀ ọmọ ẹ̀ṣẹ́ ṣọ́nà tọ́lọ́ ní gbégbà oná yóò mọ̀ wá jẹ́ ìtútù ẹ̀mí ìtútù ẹ̀mí ìtútù ọkàn eléyìí ọmọ ẹranko ẹyẹ tún ni kọ́ wá fi ọ̀nà mọ́ àà ah, ẹni fi sahih ìlànà Bukhari lọ́nà mọ́ Bukhari min asari Amr ibn Maimun asari ibn Maimun ni èèyàn dáadáa ni ọwọ́ àgbà ọ̀sọ̀ ìtẹ̀kẹ́ tó ṣẹlẹ̀ sí wá mú ìtẹ̀ ìwá nínú sọ̀yíwò wọn àwọn kan wá dìde ẹran tí wọ́n dìde wá pín méjì àwọn onímọ̀ àti àwọn aláìmọ̀kan ṣùgbọ́n wọn aláìmọ̀kan bí wọ́n ṣe gbòtò lórí àdíìsì wọ́n ò rí ọ̀rọ̀ àwọn mímọ̀ tó wọ́n bọ́lọ̀ wọ́n àwọn mímọ̀ ni wà lẹ́gbà tó àwọn mímọ̀ sọ̀rọ̀ ṣùgbọ́n tí wọ́n létí àwọn aláìmọ̀kan kí sì ní tí ń ṣe wọ́n Imam Bukhari lọ́tẹ̀ torí tí bẹ́rẹ̀ Bukhari ẹ̀sìn ni táwọn ọba ti rí àwọn kẹ̀kẹ́ tí ọ̀yá tí àwọn bá ti tẹ̀rí ìtàkò àwọn mọ̀ rọ̀rọ̀ sọ nígbàtí àbá mú sọ Imam Bukhari sọ báyìí nílùú báyìí ẹ̀wò tí àì ìrọ̀ ìlátòkìlẹ̀ ní ìjọ́ tí tẹ̀ parọ́fà níbàdàn wípé ànẹ́bì jẹ́ ní olókùn ọjà kwaya kọ́dà ọbẹ yọ̀ lọ́jọ́ ń jẹ́nà lọ mẹ́jàba wọ́n wá mú sílọ́mùsùn mẹ́jà wọ́n rí ọkọ̀ lò fún iye ọjọ́ láti tí tí a ń jẹ pé ọ̀rẹ́ o ibùnù máa já tọ́ bá parọ́ máa já ló fi mí pé nta àfẹ́ sọ jáde ń bì pé wàlìjẹ̀ náà àti mẹ́nà wà mọ́sálásí rí mọ́ wọ́n sáàrì lórí ọ̀rọ̀ alùwàlà àti tí ń já alùwàlà alùwàlà ètò ń já o gbogbo nǹkan tí mọ́ sẹ̀fàrà alùwàlà a mọ́ sàrà yẹ́ o ṣùgbọ́n a tún máa tẹ̀síwájú lẹ́yìn ọ̀nbá náwọ́ ó ní sáàmù fẹ́ bèèrè ní ìrìndákó ń tàn torí kọ̀ ní fẹ́ẹ̀sẹ̀ tí ọmọ ẹ̀sọ́ lẹ́ẹ̀kan pé àlùwàlá kì í tẹnújá àlùwàlá máa ń tẹnújá ọ tí a bá jẹran ràkúnmí ẹlẹ́ẹ̀kejì ẹ̀rẹ̀ tó sọ lẹ́ẹ̀kan wípé tàbátàlùwàlá a máa fọwọ́ sí fọ ibi ọwọ́ ilé òsì tó jọ bẹ́ẹ̀ torí àdífẹ́ àwá ìṣà ibi ẹ̀kà sàfàrán bí òjìbù tayammùn àbí tẹ́wọ́ pé tó ti fi omi sí ọwọ́ ọ̀tún tó fẹ́ kò ní fọwọ́ òsì ìkún tí ó fi èsìn ọwọ́ rẹ̀ tó bá sì fẹ́ sin ọwọ́ òsì ọwọ́ òsì náà èsìn ọwọ́ òsì torí pé kò ní yẹpẹrẹ ọwọ́ mọ́dájú bó ṣe àdìjú mẹ́tọ̀ tẹ́lẹ̀ sorry ọdún ìjọ́kejì náà ni torí lójúmọ́ mọ́ ìfẹ́sọ́gbó tí mọ́ ti wà tún táìmù ẹ̀ ń tí lọ sàn ríyà so abúnàbílà báyìí mọ́mù yà nábóríjà àtàwọn kan ìsámẹ̀yí wa àwọn akótíà yọ́ sáfẹ́ tó yẹ kan wọ́n wá rùtí àwà mọ́sálásí gbogbo jọmọ́ ní ẹ̀ gbogbo tí mo ń sára yìí fún láti ìjọ ibi àti ń kà ní nǹkan kó sí àwa ni ọrọ̀ anímọ̀sẹ̀ àfẹ́fẹ́ sílẹ̀ mo wá sára yìí kàkọ́kọ́ àìdébẹ́ ní táàkì sọ̀dá sọ̀rọ̀ ẹ̀kejì ṣé iṣẹ́ ni ìṣọ̀gan bàbá kẹ́kẹ́ dìde ni bàbá yẹn ni ustaz ṣé bá a mà yóò tún rìn gbèrègbèrè tí ó máa ń rìn wá ẹjẹ́ àti ìyà jẹ́ kóṣù mẹ́tẹ̀ẹ́ fẹ́ẹ́ láti ìmọ̀ àmọ́ ní kò tó bá wọn ẹnìkan wá dìde bíi ni ah! ṣé wọn bọ̀ wọ́n sọ̀rọ̀ ìfọ̀ padà báyìí ẹ tiẹ̀ wo inú òṣèlú torí ọ̀rọ̀ tó gbé jáde ní mọ́sálásí òun bí ìgbà tí nǹkan ti dé ògòǹgbò ẹ̀mí èèyàn pé ẹ sì máa ń wò pé ìṣẹ̀lẹ̀ yẹn ló mú sọ́n tí ń sọ́n tí nǹkan mí ti wà lára ìtẹ̀lẹ́ ti rí tí mú mọ́ra kó tó wá fẹ́ fìyàn sáyẹn rẹ̀ yóò fi jẹ́ pé ẹni ọlọ́run bá là ìlú òkú tí ó là báyìí bí ó ṣe fẹ́ mọ̀ wípé ń tẹ́lẹ̀ wí kìí ṣe kéwú orí tí wọ́n ti wọ́n mà bíi kàfúráfù láti bátà ní ìràrí rúrí ní sẹ́fẹ́lẹ̀ ní àbìkí mi nígbò tí sọ́rọ̀ àwọn ìyẹlẹ́ja àwọn ìyẹlẹ́kọ́ nígbà lọ́pọ̀ bọ́wọ̀n bí ẹ̀nà ṣe máa sọ tó nù nígbà bá sọ tó wọ́n sì àsọ sí Yorùbá àbí kí wá ń yàtọ̀ láàrin wọn yóò sì máa rí bẹ́ẹ̀ fúra nínú àwọn ọkọ̀ àmbọ̀ láti pólì rìpẹ́ asẹ́ni tí ó jókòó àti lẹ́kítọ́rà ní àpólì wọ́n kan wá ń bọ̀ àwọn àyàtí máa ti pẹ́lẹ̀ kò ní bí àṣà fún ọ̀nà wọ́n tẹ́tì tẹ bàbá lẹ́tọ́ àìmọ́lẹ̀ kí ẹ̀wọ̀ tó pé kí wọ́n jọ báyìí bàbá ìbá bẹ̀rẹ̀ ìbò ìbò ìpọ̀ wọ́n bẹ̀tì níwájú wọ́n bẹ̀tì lẹ́yìn kò dáhùn nígbà ọ̀pọ̀ ni wọ́n bá bíyà hùn bíyà ìṣe bẹ̀rẹ̀ brókìn nù àti kòló náà brókìn pọ̀ làwọn ọkùnrin bá wá ń dáyà ń dákẹ́ làwọn obìnrin bá yarí pé àà àbúṣẹ́ ìyọkùnrin pọ̀ ebi ọjọ́ fowó kọ ni ẹjẹ́ wọ́n jọ tẹ́sí Electoral ṣe pé ẹ̀rẹ̀ wọ́n wá nígbà tó fẹ́ wà lẹ́yìn lecturer lọ́dà ní ojú wa ń tì torí wípé èyí tí ya yìí wí ọ̀dà bukí sì rìkè sí ìbùgbé kò ṣe bóore bàbá gbé tí wọ́n ń sọ ojú gangan tí tí wà bàbá sọ tiẹ̀ àwọn èèyàn ọ̀gbọ́n ní rẹ́rìn tí tìyá yẹn wá gbọ́yé tó kálukú rẹ́rìn yóò sì rí náà kí ló rí lójú àwọn èèyàn wọ́n gbà pé wọ́n jọ ń sọ òyìnbó iná wà láàrin bí kọmọ ẹ̀pítìdà yìí kọmọ títẹ ọjọ́ mẹ́fà sírùlù ọmọ primary one níbi ìkéw ọmọ ẹ̀pítìdà yìí kọmọ agbó mẹ́mbàrì ọlọ́run sì gbà sọ̀rọ̀ àti fún ìyàn ẹgbẹ̀gbọ́n òtìbá òtìsáyẹ̀ náà nù jẹ́máà yóò rí bẹ́ẹ̀ o àwọn ẹni ọlọ́run kí ládà owó lè pọ̀ wọ́n bá sọ̀tà sọ̀tà sọ̀tà sọ̀tà wọ́n bá ìmáàmù Bukhari sọ̀tà lójú ikú ṣe bí ẹlẹ́ ń lù ní kọ́lọ̀ tó kú sí dédé ìbọ́bù tèmíyà wọ́n pẹ́ wọn àwọn mímọ̀ tó kó bí wọ́n ṣe pa ọ̀pọ̀lọpọ̀ àfà wọ́n kó jọ wípé kí ló dé tẹ́yìn tí báyìí pẹ́lú àwọn ẹni ọlọ́run sẹ́gbọ̀n Bukhari Amúrùn Maimun ìwà ń sọ̀rọ̀ ẹni àti wípé fìrìjàhìníyà ẹnìkan alìmùsàdínà bìdínìlá wà tọ́ ìlúnà fíhì ìtàkọ̀dù hajjil kìsọ̀ ṣùjà wà lẹ́yìnsátí bí ṣùjà tí ń láwọn balkana tí ṣùjà tàn àlèyìn wọ́n fẹ́ lò láti fi dojú kan tí wọ́n bẹ̀rẹ̀ sọ́nà bukori kí náà mọ́ ṣáájú kọ́lọ̀ ọ̀tọ́ ọjọ́ ìrìnlẹ̀ ló jìṣẹ́ torí sí àgbàlagbà ní ojú àrùn bílọ̀ tí èrè kéèké kánà rọ ìyá lìlọ̀kọ́nàm bìlì yaman ní yaman dáradára ni abúgbàmí wà ń dára lọ jọkan dára lọ fọ́wọ́ ara ṣọ́tù jọba ń bẹ lókè òkètèntè àpáta fáìdáhúwà بكير قد توسد بكردة ló bá rí ọ̀bọ kan ó fi orí ọ̀bọ kejì ṣe pílò sáwọn ọlọ́kan ló bá sùn lọ fàjẹ́ àkírídùn àáfàr bìmẹ́lá fi ìtàwọ́ sàdá ìhùntà ó sì kéré èmi ìlú ìtòdó yẹ kéré sí èyí tí tí ń gbórí lọ́rùn bó sì wárí tún fàdà àbáhà ní bá ń bá sí àwàdà bí ya ọbọ̀ ti kèntí ogbólé ọ̀bọ̀ akọni èjì gbólé aboni díẹ̀ díẹ̀ díẹ̀ fa akọrọ̀jà kìyàjà ha min ọ̀fàáhù bí lókùn wàrífì tí bá dọ́gbọ́n yọwọ́ rẹ̀ díẹ̀ díẹ̀ sẹ́nu ti kí kìntí gbórílé tí tó fi rọ́bùsẹ́ tẹ̀lẹ̀ fàdáhàbà àtọwọ́ àti tó dẹ̀hùn ní ẹbá ọpẹ́ olùntà òkú ni tí ọ̀fẹ́ ìṣẹ̀lẹ̀ mi lónìí ọpẹ́ díẹ̀ èyí akọyàn ọ̀padà má èyí abo nímbọ̀ nímbọ̀ sọ́dọ̀ ti tí hùn fàtàtàlà láti bìzáwù jìhá bìrífkin bá tó tún fi ṣe bó ṣe ṣe tẹ́lẹ̀ pẹ̀lú tẹ̀wé tá a bá ń pè lọ́kọ rẹ̀ náà ìta ìrí ìjọ tí a ń sọ gbogbo tó dáwà láàrin náà ní o tọ́rọ búrú lè bó ti para fẹ́ntọ́bà kọ̀pọ̀ rẹ̀ ní ọ̀bọ̀n matají wàṣá máa ó wá gbòòrùn bàbá pè ìyàwó rẹ̀ náà in tí ń tẹ̀lẹ̀ ìjọ bẹ́ ọ́sà gbòòrùn rẹ̀ ní ṣe fún rẹ̀ tán fàṣọ́fọ́fọ́ fàṣìtọ́ máa kìlù kùrù yóò kè báyìí gbogbo àwọn ọ̀bọ̀ bá ń sáré látòrí ìjọ síkèdì gbogbo ti pélé lórí olóòtú àwọn òkèrè ìṣẹ̀lẹ̀ ibi ètí ń ṣe jẹ́ ìṣẹ̀lẹ̀ lọ nípa fara wọn ká wà háfàrù láwùmá húfàtàn ní ẹbá ń gbẹ́lẹ̀ ń ké pẹ̀kú mẹ́ ní ẹbá mú àtìkílẹ̀ àtìkejì ní ẹbá gbọ́n sínú kòtò gbogbo ọba lọ sókò ní ẹbá ń lẹ̀ mọ́ wọn ó ní wàlọ́ èmi gẹ́gẹ́ ọ̀rọ̀ nígbà máa gbà ìsìlámù tẹ́yì ṣé mi wá lè sọ lónìí pẹ̀lú pọ́lọ̀ fi hàn ní pé kí wọ́n lẹ́kọ̀ọ́ mọ́ ẹni tó ti márì tó lọ ṣe jìnà tí gbogbo àkírísì tì tí gbogbo mọ́jẹ̀mú sì pé lè lórí mọ́jẹ̀mú ò sì pé kẹ̀kẹ́ láyé ànàbì gbogbo àǹtó níyàwó lé tó lọ ṣe jìnà àtẹ̀ntí ò níyàwó lé tó lọ ṣe èèyàn mẹ́rin ni ó rí wọn àwọn mẹ́rẹ̀ẹ̀rin wọ́n sì bá kọ́lámù núgbò tàdá ní tí èèyàn mẹ́ta bá rí ẹ̀bá wọn kíkẹ̀rí ní àárọ̀ ìmọ̀ hmm, tó ń ṣẹlẹ̀ mọ́ sáré pé ń títọ́ kò tó wọ́n na mẹ́ta ìtàtì lẹ́gbà ẹ̀tì láyé àlẹ́bí gan wọ́n ò rí bì kankan tó jẹ́ kẹ́lẹ́rì mẹ́rin lọ́wá gbogbo ń tọ́rọ ìsàkram wọ́n wá bá ń lo ṣẹ̀ríà lónìí cctv camera kò lè dájọ́ rẹ̀ o kàmù lọ ìjọba ọ̀bákan àti àmọ́tẹ́lá nígbàtí ọlọ́mọ rí bẹ́ẹ̀ ìwọ lọ́mọ àbọ̀ ọ̀rọ̀ yìí àwọn tí wọ́n yẹ́ ṣe mùsùlùmí tàbí àwọn tí ààrẹ ìbẹ̀lọ́kàn wọn àwọn gbà pé ẹ̀rẹ̀ sẹ́mọ̀ Bukhari dẹ̀wí ṣé bẹ́ẹ̀ náà kọ́ làwọn ọ̀bùnmí bára wọ́n sì jẹ́ ṣẹlẹ̀ àwọn olóko bí ẹgbẹ́ náà mọ́ ṣe ní káàkiri ẹ̀yọ́ ń fà búi wọ́n fọ̀kẹ́. àwọn mímà kọ́dà nínú ẹni tí ò gba kí sọ́ì ìmáàmù wa àgbà bàbá ní bá ní bẹ́ẹ̀ wọ́n ní adà asaru munkar asaru àgbàgbà àlìgbà wọlé nítorí wípé kí ìfà yúnkìlì an ya'lama annal quruda tazawwaj bọ́ọ̀lù máa nàbí àwọn òṣìṣẹ́ pé àwọn ọ̀bọ wọ́n fẹ́ra wọn bákan náà bọ́ọ̀lù ó ṣe gbọ́yé ní pé iṣẹ́ jọlọ́jẹ́ zìnà ni àtàwọn ọ̀rọ̀ mi kìí ṣe nìkan ẹ̀kọ́ ibùn ẹ̀rí mi láyé àmúwá torí pé ẹranko ní kò sẹ́kì lífù lórí wọn ọlọ́run ò gbé ọlọ́run ẹ̀sìn bọ̀lọ̀ wọn bọ̀ ọlọ́run ọ̀rọ̀ dáadáa ni àwa ń bọ̀ <laughs> àkọ́kọ́ ká mẹ́rin jìnà ẹjẹ́ awọnú Kùránì èmọ́ ọlọ́run pọ̀ tẹ́ ń wo subhanahu wa ta'ala ṣe bí èèyàn ní dáàmú yìí tó sì lọ lórí

tó lè kọjú ọkọ̀ lọ́gbà mi ọlọ́run fi sínú ìṣẹ̀mí àwọn ẹranko yóò kè gbé wá bí é mà bí é mà sábàrẹ̀ tí ń jiyàn ẹjẹ́ a sínú tí a ń pè ní kìtàbùl tí wọ́n kọ lórí ìṣesí ẹ̀sìn àfáwà Abu Ubaida wọ́n wá gba asárù wá an tọ̀ríkì al-Awza'i rahimahullahu jami'an inna maharan maharu òun ni ọmọ ẹ̀sìn tó tẹ́tẹ̀ balaga wọ́n rí ala ummihi wọ́n wá lọ ọmọ wọ́n tẹ́tẹ̀ àwọn àgbàlagbà ọ̀jọ̀gbọ́n wá ní ẹ̀fílẹ̀ sáàrẹ́ sí míì tí ó gùn yà rẹ̀ olọ́mà fàúdì kì láti ìbẹ́ ìtì wọ́n ní ẹ̀tì ààrẹ bọnú lé ní ìkan wàjú ní láti àléyàbí kìtà ìn wọ́n ní ẹ̀dásọ̀bò lórí wọ́n wá sí ọ̀wọ́ ẹ̀yìn rẹ̀ sí ibi ẹsẹ̀ ẹ̀yìn nìkan wọ́n sí ilẹ̀ fàúdì àléyà fànáza wọ́n sẹ̀sẹ̀ wà gbé wá gùn yà rẹ̀ ọwá gùn bó ṣe gun abóntán ṣánmarí ha umi lọ bá gbóòrùn ìyá rẹ̀ gbogbo wọ́n sì wò báyìí fa'amida ìlà zakari yìí fàkọ̀tọ́ àrú bí àtìmáàni yìí min afli yìí ó kàkẹ́ ni bó ṣe na ẹsẹ̀ òkè nù lọ bá gbá èyí mọ́ àsàkàrí ara rẹ̀ látẹ́yìn ṣe gbogbo ẹ̀kọ́ ló ṣe ṣùgbọ́n pípà tọ́lọ́ ń fẹ́ fi èèmọ̀ hàn wá ó ṣe bẹ́ẹ̀ bí tọmọ bà ní ẹtí ẹ̀ẹ́dọ́fẹ́ sí ẹgbẹ́ rẹ̀ ìwọ́n ń fi ní ìhàn wá náà ká lè máa mọ èèmọ̀ ọ̀hún à ń pè tí àkàn ní al-aqidatu fillah fáfáwà Umar al-Ashqar kọ́dà yóò wù mí tó lábùlẹ̀ ìrìn àṣẹ́rí kalọ̀rà tí a nà àwọn kẹ́ńkẹ́ ẹgbẹ́ rẹ̀ àwọn ni wọ́n já jẹ́lejèle torí ipò parọ́ fún wọn lọ́dọ̀ tí wọn ọ̀dẹ̀ parọ́ ṣùgbọ́n tí wọ́n mọ̀ sí ọkùnrin kan ọkọ̀dùn náà ni ẹ̀mẹ́jọ ló tó mú wa alimọ́mọ̀ ní Yorùbá wa ká sọ pé èròrùn búrẹ́dì kọ́tọ̀ kìtà àtàn mẹ́lẹ̀kọ́bù ó mẹ́rin búrẹ́dì lọ́ba jùlẹ̀ bí akókò ní ṣe ń sáré bọ̀ mbẹ̀nu bó ṣe yíbá sọ́rọ̀ fi mú ọ̀bá yìí fàná fàákọ́lá tùlẹ́rì àdínàmù ní bá ń sọ gbọ́rọ̀ tí ó kúrò bí àti ìwò pé wọ́n bá wọn kò tí ìpínlẹ̀ mẹ́rọ gbogbo bá ń sáré bọ̀ láti inú ọkùnrin sáà wọn sáré bó kú díẹ̀ tí wọ́n dèbè òun búrẹ́dì tàbí ká ní ọkà tọ́sọ́lẹ̀ bí kóò kankan ọkùnrin kan mọ̀kẹ́ ní padà ní nígbà gbogbo wọn dé wọn ò rí nǹkan kan wọ́n dúró sí wọ́n bá padà

gbogbo wọn fa àmìdú fàjítàmà owó àléyá fàkọ́tọ̀ ìhà wọ́n kàn mú àwúrẹ́bẹ̀ ẹgbẹ́ wọn nù ẹni tí ọjà lápá ẹni tí ọjà lẹ́sẹ̀ ẹni tí ọjà lórí ọkùnrin tí wọ́n bá kútu wọ́n lọ́rùn jẹmáà bẹ́ẹ̀ tí wọ́n bá mú àbí èèrà àwúrẹ̀bẹ̀ àti ọ̀bọ nínú gbogbo ẹranko ẹn tó súnmọ́ èèyàn lọ́gbọ́n ju gbogbo èkú lọ ọ̀bọ náà ni fine nínú tí lọ́wọ́ sì máa ń sọ lótìtọ́ wọ́n máa ń sọ̀dọ̀ àwọn wípé ẹ̀ eh, tí lágbàjá ẹ̀ oh, adúnàmì kìrìdì ó wọ́n máa ń palówò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà tún máa sọ wípé kò sí ní ẹ̀dà tó lọ ń dá tọ́jọ́ wípé yàtàzá wájú máa mọ̀ ha sábọ́ ti àlàlùkọ́ ìrọ̀ tí a máa ń tẹ̀yà wọn tó sì ẹ ń bá wá ní kò rí bẹ́ẹ̀ a pẹ̀ àwọn àfáà náà sọ̀rọ̀ wọ́n yìí àwọn mímọ̀ náà dá ọ̀rọ̀ padà sí wọn ṣùgbọ́n ọ̀rọ̀ kan fẹsẹ̀ múlẹ̀bì ní wípé ọ̀rọ̀ yẹn rí bẹ́ẹ̀ àkọ́kọ́ Kùránì làgbé lọ ta ló ṣe léyìí fún wa tó ti lè tako sọ arìnrìnàkó ọlọ́ba àfáà mi tí wọ́n kọ́ mi Dawud ibn al-Qasim ọlọ́ba nkẹ́ wọn bá ń gbàbọ̀ wọn nígbà tí wọ́n nkẹ́ lọ́dọ̀ wọn wọ́n wá sọ fún mi jọ kà wípé ìgbà táwọn máa jẹ́gbẹ̀ táwọn máa jẹ ẹbí ooru wọ́n náà wá lọ ní gbígbọ́ kan àwọn tí rí àwọn orí ẹ̀kọ́ pa àti ìyàwó ti pọ̀ tó ti lòun wọ́n náà kẹjà àbí kan náà bá rí ọ̀bọ tí wọ́n pọ̀ náà gbogbo bó sì ti dákẹ́ wọ́n dákẹ́ sẹ́m fún ní wàláhì àwọn tó tí àwọn gbọ́ ọmọ ọ̀bọ tí ń pe màmá rẹ̀ màmá màmá màmá rẹ̀ sì ń gbé mara káwa stop àwọn arínú mímọ̀ nínú ilé ìwé ẹ̀sẹ̀lẹ̀ àwọn òṣèlẹ̀ sáà náà nígbàtí àwọn arínú etiwo tọ̀tọ̀ wípé ẹ ti wo kí n tí mímọ̀ múṣìkọ̀ kọ́ jẹ́nú àwọn tọ́lọ ń bínú sí tọ́lọ ń sọdọ̀bọ bọ́ yára lẹ̀rálẹ̀ wọn inú ìran ẹbí tí a múrù dá sí ṣùgbọ́n ìtọ́fẹsẹ̀mọ̀lẹ́ lọ́dọ̀ àwọn mímọ̀ ni pé àwọn ìran yẹn ti tán torí mú ṣe sí ọlọ́run ni tọ́bá ti ṣe ìjẹ̀ sí kẹ̀kẹ́ kèèdè wọ́n bá dàpọ̀ mọ́ gidi ṣe tó sọ gbogbo tọ́lọ̀ bá bínú sí tọ́bẹ̀ ṣe ìjẹ̀ sí nǹkan mi kò ní pẹ́ tí ì parẹ́ torí kíni ọmọ bá ti ìdáwà lára ẹni bákan náà bọ́lọ̀ ń bá ẹbínú jẹ́wọ́ tí wọ́n náà dítà ń sáà sọ fún wa gbogbo àwọn tó ti bínú sí ìtẹ́ ẹ bá ń kọjá lọ ládùúgbò ẹ sọ ayé dáadáa ẹ mẹ́dùn òun nǹkan òǹkàlùkù ẹ̀ pa àwọn ìjọ sámúdáwárẹ́ wọ̀sásùn àwọn kọ́ńtì ìlú bí ọ̀nà sámú bí ọ̀nà kìnnìkan àwọn bá tún sọ bẹ̀ di mùsíọ́mù bóò náà lùlú wọ́n ṣe kóró owó gbàǹjọ tó gùn òní jáwọn owó jáwọn ẹlẹ́ kójọ ní sẹ́lẹ̀ fàwọn kàtí ìyàn eléyìí ó jẹ́ àmọ́ wípé Ìmámù Bukhari àwọn afẹ́ bèèrè bèèrè kan ẹni tó gbọ́rọ̀ ìwá ọba nàbí ìlàyé ọ̀bíra ọwọ́ tí kẹlẹ̀ sí kí ìsáwò tó dé fine lẹ́yìn ìgbà tó ń ṣe ọlọ́run papòdà sọ́bà ìsìlámù yìí ọwọ́ wá símọ́ká ọwọ́ mẹ́dínà ṣùgbọ́pọ̀ fojú kan nẹ́bì tó bá jẹ́ pé tí mọ́ Bukhari fẹ́ fàyọ tẹ́ sọ ìtẹ́yí ó ní gbọ́nà tí a múrù sọ́n bẹ̀rẹ̀ wípé rọ àìsù fìlì jàhìlíyà láti kí àwà wípé bájọ́ táwọn àfẹ́ fi dákọ̀ abúgbùrú mẹ́mọ́n káàkiri àpọ̀ bọ́nà bí ìrẹsì rẹ̀ fi dákọ̀ sínú ọ̀sọ̀ àbá àti fọ́ ọ̀rọ̀ nẹ́bì ní orílẹ̀ ìsọ̀ nǹkan tí ń ṣẹlẹ̀ fọ́jọ́ pàdà bí ìgbé àwọn ẹni ọlọ́ àwọn ẹni ẹ̀kọ́ àwọn ẹlẹ́kọ̀ọ́ wọ́n èèkàn rán tagídí ìtakò wọn èèyàn jẹ̀bi láyé yóò tún jẹ̀bi lọ àwọn ẹni ọlọ́run tí ẹ jẹ́lẹ́kọ̀ọ́ ní ọ̀rọ̀ ọlọ́run èèyàn máa fi nínú bí ní ìtakò wọn èèyàn kẹsùn fàyè yóò tún sọ̀rọ̀ lọ́rùn fúdi èyí ọkàn ti wá balẹ̀ sọ̀rọ̀ bàdẹ́dà ẹlẹ́ẹ̀kẹta ìtẹ̀tọ́fẹ́lẹ̀ yìí nígbà tí mọ̀mù kọ́rí ń gbà wá wọ́n dákọ̀ pàdé bí sọ́láì wọ́n dákọ̀ sàbẹ́ kan wọ́n kíyà rẹ̀ fún pé amúrùbùn maimun orí nǹkan báyìí báyìí báyìí tí lè jẹ́ àìlíyà àwọn ará tí ò tó ẹni ló dárọjà tí ó rí nǹkan àwọn kan sáà ń rí wọ́n ń gbẹ̀rí lọ́wọ́ rẹ̀ lọ́n sí adédé o òun kálukú ní fi fóònù sún yìí kí ọ̀ wá kó lè kó lóun wẹ́ ní egbére tì sẹ́rí pé wàhálà ti bóńtọ́ a jẹ́ pé ẹni ọba ti lọ́lọ́ ni ó sinmi ẹ̀jẹ̀ ìwà sẹ́wọ̀n kà sinmi o ah sẹ́rí gbogbo tá a ti mọ̀ sí fún chief kò lè ṣiṣẹ́ àfi tá a bá rẹ́ ní egbére ẹ̀yin lẹ́dẹ̀ máa wà lọ fúnra yín <laughs> fifty million rán o but ẹ máa rìn ẹ máa ṣe wàhálà ẹ dẹ̀ máa gé ẹ̀kẹ́ tọ́ba ti lè ṣe báwọn gbogbo ọ̀dọ̀rọ̀ ẹ̀ obìnrin bá yìí wájá jẹ̀máà ìtàn ọba adẹ́dà lu ẹyẹ méjì láti kọ́ odidi ọmọ nàbí láti kọ́ odidi èèyàn lẹ́kọ̀ọ́ bá a ṣe máa sin èèyàn kọ́ wá lò síbi tí ó tún wá kéré sí yùn ìhékiri bákanáà tí àkanáà bẹ̀ta ń pè ní ajaibul makhluqat wa gharaibul mawjudat ní Zakariya al-Qazwini àwọn tó lọ́nà bá àlìríà Nàìjíríà náà kàkàkọ́kọ́ ṣùgbọ́n kò sí èyí tí ń bọ́ tèmi náà mo sì wà láyé rí kó tó di pé mo sì fọ́tún kọ́pì ẹ̀ ní al-maktabatu بالملك عبد العزيز بالرياض láìbírì tọ́jẹ́ pé táwọn abádélẹ́nu odidi ìlú ni ọba sọ̀ndí àtọ́tẹ́ sọ̀ndí àtẹ́lẹ́ ìgbó tó tọ́ jẹ́ bàbá bàbá àwọn ṣẹ́jẹ́ mẹ́nìsì àwọn yẹn kọ́bẹ̀ fún lù torí pé láìbírì tẹ́ ń wó pọ́jẹ́ẹ̀tì ìlú ni kí wọ́n kà mara bọ́ẹ̀tì ṣùgbọ́n ààrẹ rí pé ńgbà tí fọ́mà pẹ̀sẹ̀ntì wá fẹ́ ṣe wọ́n pe gbogbo ayé jọ tó ṣe kàǹkà tó níjọ́ náà lọ́n kó tó pàwọn òǹkàlùkù wọn fi tiẹ̀ náà kọ̀ ìlọ́ fàtí nǹkan ìfìfẹ́jú tó tó bẹ́ẹ̀ tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ tùrọ́s à ń rí ń bẹ̀ à ń bá ń bẹ̀ tẹ́ńbà fẹ́ tó lé mà kàkà kitabul khayr alaqira fi tìlá ṣùgbọ́n ṣùgbọ́n gọ̀rọ̀ ìbùn makhluk ajá ìbùn makhlukat wà gọ̀rọ̀ ìbùn mawjudat èyí ń rí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí wọ́n pé ọba dẹ́dà yìí ọba ńlá ni bẹ́ẹ̀ náà sì ní bẹ́ẹ̀ lù kí àìná lóríṣiríṣi ríṣiríṣiríṣi bẹ́ẹ̀ láì mọ́lé àwọn tí ń gbóko wọ́n rí tó tó sì jẹ́ pé nǹkan yẹn yọ́ nàtọ́rọ̀ so ìran tá a bá ti ẹ̀fẹ̀ máa mọ́ nkẹsẹ̀ lórí àwọn ọ̀rọ̀ yìí èyí tọ́lọ̀ ti sọ ìntì mílẹ̀ nínú rẹ̀ ọba dẹ́dà dá ẹranko kan yàsọ̀tọ̀ àjọ ń pè ní ayé kòótọ́ bàbàrà lọ́ba ń pè lára ìmọ̀tọ́lọ́ ń ṣe fún kò sí tí ó gbọ̀ tí ò ní ha ṣùgbọ́n kò ní gbọ́yé wọ́n wá máa fi búyàn ẹ̀jẹ̀ fi rẹ̀ húwà kalbàbàrà gbogbo tí ń wí tó gẹ̀gẹ̀ rí kò yé tí ó rẹ̀kọ́ nìkan wálé o àfáà Abdullahi wálé o ní tí ó mọ̀ sí èdè ọ̀lẹ́nu àfáà Abdullahi wálé o ṣé wọ́n ga àfá àbláì ọwálé o o ṣé wọ́n lẹ́sìn àfá àbláì o tí wọ́n tàbí kòrò tó o àfá àbláì ọwálé o ní ẹ̀sìn mọ̀tí ibùyàn ṣùgbọ́n ẹwọ ń tọrọ ń kó sára rẹ̀ ń ka Kùránì ṣáké fún aláwọ̀lẹ̀ bá kọ yọ́ọ̀kà tágbà rẹ̀ bá kọ fún di èyí sọ́mọ́ Bùkọ́rí gbogbo ń bá wà bìrù ọlọ́run kọ́ takò nítorí pé ó ti pẹ́ tírú ẹ̀ ti ń tẹ̀lẹ̀ tó bá dẹ́dà sí yìí tí tí ń jà fún àwọn ẹni tí ẹ̀ nítorí pé ọ̀rọ̀ ànẹ́bì rẹ̀ tó fi bá ní túẹ́sìn ní ní kójọ síbẹ̀ àwọn àfá ìwọ̀n èsì ìṣe alátẹ́ẹ̀wọ̀ kéèsì ìṣe wà lákéké o ni wọ́n fi ń ṣe àwọn tí wọ́n ń ṣe ẹ ń bá wá padà lórí kọ́ nípa bẹ́ẹ̀ ìṣe kó àwọn àdífì ìjọ atọ́kọ̀ọ̀kan wọ́n mọ̀ wípé ah, àti ẹ ìlókù gbogbo ń tàn sẹ́yìn èyí tó jọ́rọ̀ ànẹ́bì gẹ́gẹ́ sọ̀rọ̀sọ́lọ́m tó jẹ́ àdífù hàn ìmáàmù tí a bá wo tàlọ́gbà wá bẹ́ẹ̀ṣẹ́ pọ̀ tó ní ẹ̀kan bó ilé ìṣe pàdé ilé ìpínlẹ̀ sán wọ́n àfilẹ̀ wọ́n lọ sàbàlá wọ́n àyàn mẹ́tìlá ara kàbìjì wọ́n lọ bà dẹ́dà ìwọ ni ọ̀darí ẹ̀mí mi gbogbo òpin tí mo mà nọ́ọ̀mà àti ìwádìí mo ti ṣe bẹ́ẹ̀ ni ọ̀bàdẹ́dà wà fẹ́mi wọn balẹ̀ pé bẹ́ẹ̀ ni gbogbo àdíṣù lọ́wọ́ ní ìgbẹ̀rẹ̀ jẹ́ tí ẹ̀ṣọ́ ọ̀hán bẹ́ẹ̀ ṣe ń wòlá kọ́ lẹ́hun déédé iye àlùwàlá sáàfà àti lórí ẹ̀nà ni kéèyàn wá mọ̀ nǹkan 1 million kọ́ wá kọ 250,000 ń bẹ̀ bí ṣọ́nà aléṣọ́tọ̀ sàlám láwàá ti ti dọ́rọ̀ padà sí àwọn tí a máa sọ wípé because of ọgbọ́n mùsùlùmí náà mọ̀dí sí nínú sàlẹ́mọ̀ bùkọ́rí náà náà ni àwọn ọ̀bọ́dí ṣe kíníkan kò sásàn ọ̀rọ̀ yìí ànàbí kò sọ ọ̀rọ̀ yìí kò ṣẹlẹ̀ lójú ànàbí gan ó ti ṣẹlẹ̀ kọ́lọ́hún tó gbé kànàbí ọmọ abọ̀láyé ànàbí jẹ ìtí ìdí ànàbí tí ìṣẹ́ ti ṣẹlẹ̀ ẹni tó sì tẹ́lẹ̀kọ́ ọ̀bá rí nígbà tí ìsìlámù dé in tó tó wá jẹ́rìí fún akẹ́rẹ́sẹ́ nǹkan burúkú lọ́rọ̀ ọ̀tá wọ́n ní ọ̀tá ẹni kèé pódù ọ̀yà tí wọ́n náà rí ọ̀yà tọ́kọ́ lórí <laughs> ó lọ́sọ́rọ́ bá rí kọ́dà kò tó yẹn méjì mú kọ ọ̀rọ̀ láti wù so kò sì bá a ti fẹ́ máa ṣe lọ́dọ̀ ọ̀tá ó ń kálukú ní kó mójú tó àlìkìámà rẹ̀ ìǹtọ́tọ̀ ọmọ wí tí e, wọ́n èkó ọmọ àbọ̀lọ́dọ̀ ọlọ́run iná ní wíkì àbẹ̀bàdàgà nínú àrà kàṣẹ rẹ̀ ọmọ tó wálẹ̀ o ọmọ ànàbí àdámà yìí ti ìkejì rẹ̀ tán ọwà ké yàwó ìlàta àjẹ́zù an àkúnà mithla hada al-ghurab fa uwari ya sau at akhi fa asbaha min an-nadi ọbára dákò sanuwa gbogbo ló ga wá kú sí mọ́tù aláṣìírí tó fi torí jìn wa o yá lè wá forí jìn fi tòótọ́ ọbára dákò gbogbo ló ga wá kú sí mọ́tù aláṣìírí fi wá forí jìn tòótọ́ o gbogbo nǹkan àti wá forí jìn tòótọ́ ń bẹ̀ mọ́tù jésù ọ̀dà padà bẹ́ o yá tẹ́sórí yọ̀nù rẹ̀ مجا تسوري بنوره بحق لا حول ولا قوة إلا بالله العظيم الحمد لله الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا به يحلون أشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد أمة الإسلام أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا لجميع خلقه بل قد أمرنا بذلك في مواضع كثيرة في كتاب عظيم قال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وقولوا قولا سبيلا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أمة الإسلام ربنا سبحانه وتعالى قد قص علينا قصة ابني آدم في سورة المائدة إذ أمرهما أن يتقرب إليه بقربان وأن يتصدق إليه بصدقة فتقبل صدقة أحدهما ولم يتقبل من الآخر هدده في البداية بالقتل لكن شجعته نفسه الأمارة بالسوء بقتل أخيه فقتله فأصبح من الخاسرين فلما قتل أخاه بدأت الحيرة لا يدري كيف يواريه وكيف يواري سوءته وكيف يدفنه لأنه أول من سن القتل كما قال رسول الله صلى الله عليه وسلم والكيفية مجهولة لديه حتى بعث الله سبحانه وتعالى غرابا يبحث في الأرض يحفر يحفر في الأرض حفرة ليواري غرابا آخر كان ميتا كما جاء هذا مبينا في تفسير ابن في تفسير علي بن أبي طالب وفي تفسير السجي أنهما أخواني فطلع أحدهما الآخر ولا يدري ثم بدأ يحفر عليه التراب حتى فتعلم ابن آدم القاتل من صنيع القرآن كيف يواري سوءة أخي لكن هذه القصة بسببها رأينا أن ما قاله المستهزئون بدين الله الطائعون فيه ليس بشيء في قصة أمر بن ميمون المخرجة في الصحيح عند ابن بخاري وأمر الميمون ليس بصحابي ولم يرى النبي صلى الله عليه وسلم لكنه أسلم وكان هذا وكانت هذه القصة وقعت له قبل الإسلام وبدأ يقصها علينا إعلاما وإخبارا بأن الرجم حق في كتاب الله وقد شهد الحيوان يظلم بعضه بعضا يظلم بعضه بعضا في أم عينيه وقد كان رائي رائيا للغنم باليمن وهو على أعلى الجبل يوما فرأى قرزة مع قرد قد تصور هذا القرد بهذه القرده إلى آخر هذه القصة بارك الله لكم في القرآن والسنة ورفع الله إياكم بما في يوم من الذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه بالله غفار الحمد لله وكفى وصلاة الله وسلام على عباد المصطفى عباد الله اتقوا ربكم في السر وللن قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون أمة الإسلام الطائعون في دين الله سلكوا مسلكا سيئا في هذه القصة والقصة بنفسها بريئة من كل التهم لماذا؟ لأن خاصها ما أسندها إلى الرسول ولا إلى أحد من الصحابة وراوي للقصة الإمام بخاري ما أسندها إلى صلى الله عليه وسلم ولا إلى أحد من الصحابة لما ذكر أمر ما ذكر من أمره في الجاهلية عندما كان يرى الغنم رأى عجبا بل رأى عجب العجاب بين قرد وقردة وقرد آخر أكبر من القرد الأول فلما رأى ما رأى منهم جميعا وكيف اجتمعت القرود على رجم من شمها بالها هذه القردة رجمها وأثبت هذا رأينا من هذه العلم أيضا كتب مثل ابن عبد البر على أن التكليف ليس للحيوان فالأمر هنا إنت بما تعلق بالتكليف ورأينا من العلم المعاصرين من أمثال العلامة الباني بأن هذا الأثر منكر كيف يمكن الإنسان أن يعلم عن الحيوان يتزوج بعضه بعضا أو كيف يفهم كذا وكذا وكذا كل هذا من عجائب قدرة الله سبحانه وتعالى لذلك أثبت أهل العلم ما قد حدث في كتاب الخير لأبي عبيدة أنت مثل اوزاعي أن مازن أنزي على أمها فامتنع فامتنع فامتنع حتى أدخلت في بيت وجلت بكساء ثم أنزي عليها فنزاها وبدأ النزاع شم ريح أمه لما شم ريح أمه عمد إلى ذكر نفسه فقطعه بأسنانه من أصله وكذلك ما جاء في كتاب العقيدة في الله للعلامة هنا الأشهر في قصة نملة قطعها النمل بسبب الكذب فيما يبدو له وليست هذه النملة بكاذبة رجل ألقى في الأرض حبة من طعام للنمل فرأت نملة هذه القطعة فبدأت تنادي النمل يا أيها النمل تعالوا هذه قطعة من طعام خرجوا إليها وقبل وصولهم إليها رفع هذا الرجل هذه القطعة فرجوا ولم يروا شيئا ثم تكرر هذا منه ومنها حتى ظنوها كذابة فلما رأوا ذلك اجتمعوا عليها وقطعوها ظنا منهم أنها تكذب عليهم فهذا كذلك من عجب العجاب لذلك رأينا أن من قدرة الله سبحانه وتعالى أن يخلق في أي شيء ما شاء متى شاء ليري الناس مدى قوته وقدرة ومدى قدرته سبحانه وتعالى وأنه على كل شيء قدير فبعث الله غرابا يبحث في الأرض لجريه كيف يواري سوءة أخيه قال يا ويلتى أعجلت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخي فأصبح من النادمين نسأل الله تعالى أن يجعلنا وإياكم ممن يستمعون القول فيتبعون احسنه اللهم ربنا اعز القوم المسلمين اللهم ربنا اعز القوم المسلمين اللهم ربنا اعز القوم المسلمين ودمر اعداءك اعداء الدين اللهم ربنا تب علينا وتب على التائبين ربنا تب علينا وتب على التائبين اللهم ربنا احسن عاقبتنا في الامور كلها واجرنا من خزي الدنيا ومن عذاب الاخره اللهم ربنا انا نسالك يسرا لا عسر بعده وغنى لا فقر بعده يا أرحم الراحمين ويا أجل الاجلين عباد الله وأنا من ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأت بنفسي وسمى بملكتي وسلف بكم قال الله سبحانه وتعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المسعود القائل في مخلوق سيئة ثابتة من صلى على صلاة صلى الله عليه عشرة اللهم ربنا صلي وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن الماحي المبعوث رحمة للعالمين اللهم ربنا صلي وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا